أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أي ara wa أما a máa سوري kí تي káàbọ̀ sí orí ètò wa tí a ti ran ara wa létí tí a ti mọ̀ àti àwọn ojúṣe wa nínú oṣù Ramadan ní pàtó níbàámu pẹ̀lú sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àyìn ọlọ́run ọba lógo wípé ó tún fún wa ní àǹfààní tòní kí ọlọ́run kó má ṣe àwẹ̀ tọdún yìí ní ìkan tó kù fún ẹnìkankan wa bí a bá níbi tí a sọ̀rọ̀ lọ lánàá òun náà ni pàtàkì àti ìbùkún tí ń bẹ nínú ìrun tahajud níbàámu pẹ̀lú bí ọlọ́run bá ṣe sọ àti sunna anabiwa muhammad sallam àti àwọn àlàyé tí azrat imam mahdi aleyhi salam tí wọ́n gbé kalẹ̀ fún wa àti àpẹẹrẹ ọ̀gá àti ti ọmọ ọ̀dọ̀ tí ó tún gbé ti ọ̀gá rẹ̀ lẹ́sẹ̀ èyí ni anabi wa muhammad sallallahu alaihi wasallam sallam àti hazrat mirza gulam ahmad al-qadiani alayhi salam imam mahdi àti messiah tí a ṣe ìlérí wọn a máa tẹ̀síwájú lórí kókó ọ̀rọ̀ náà lónìí ọlọ́run ọba nínú àlùkùrá ni sọ pé wàmínà láìlí fatahajjade bihi nafilata laka àṣà ayẹbàṣàkà rabbuka maqaman mahmuda ìdìde lóru fún alukurani ní apá òru tí ó kángun sí ìdájí gẹ́gẹ́ bí iṣẹ́ àṣegbọrẹ òní orí fún ọ nípasẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba ó lè gbé ọga sí ipò èyí tí ó ga tó ti mọ́ dúpẹ́ orí kẹtàdínlógún alukurani ẹsẹ̀ ọgọ́rin bákan náà ọlọ́run ọba nínú súra alfurqan orí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n alukurani ẹsẹ̀ ìkẹrin ó lé ní ọgọ́ta títí dé ẹsẹ̀ ìkẹrin ó lé ó dín ní ọgọ́rin ọlọ́run ọba júwe ẹwà àwọn olùgbàgbọ́ òdodo ní ẹ̀kúnrẹ́rẹ́ nínú àwọn ẹsẹ̀ àlùkùránì náà àmọ́ èyí tó ní ṣe pẹ̀lú tahajud láàrin àwọn ẹsẹ̀ ọ̀hún ni ọlọ́run bá ti sọ pé walladhina yabituna lirabbihim sujjadan wa qiyama àwọn olùgbàgbọ́ òdodo àwọn ẹrúsìn ọlọ́run bá tòótọ́ òun náà ni àwọn wọn ni tí wọ́n máa ń dìde lóru lirọ́bìhìm fún ọlọ́run ọba wọn fún olúwa wọn nítorí olúwa wọn sùjàdàn wọn a sì lo òru ọ̀hún ní ìdojúbolẹ̀ wà kìyàmọ́n wọn a lò ó ní ìdúró èyí ni nínú tàájùdì wọn àrọ́bà anábì wa muhammad sallallahu alayhi wa sallam wọn ni ìkan sọ pé ambilalin radiyallahu anhu anna rasulallahi sallallahu alayhi wa sallam qala alaykum biqiyamil layl fàyínnahu dáàbò sọ̀lìhìn qablakum wà inna qiyama láìlè qurbatun ilallahi wà mìnàhàtun anil ismi wà takfiru lisayyiati wà mutridatun liddahi anil jasadi àrọ́bá yìí ó wà nínú jamu tirimizi wọn ni azrat bilal radiyallahu anhu àwọn ni wọ́n sọ pé òjíṣẹ́ ńlá anábìwá muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ẹ̀yin èèyàn mi ẹ máa ṣe déédéé nínú tàájùdù ní kíkí o nítorí pé iṣẹ́ àwọn ẹni mímọ́ tí wọ́n ti rí kọjá lọ síwájú yín ni orísun ìsúnmọ́ ọlọ́run ọba ni ẹwà àti ìṣe èyí tí mú ní jìnnà sí ẹ̀ṣẹ̀ ni a máa mú àléébù ara àti kùdìẹ àti ọ̀lẹ ara a máa mú kúrò a sì máa mú kí àìsàn kí ó yẹra fún ni eléyìí òun náà ni ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bákan náà nínú àrọ́bà míì òjíṣẹ́ ńlá muhammad sallam nínú ọ̀rọ̀ tí azrat abu huraira rọ́jà láàánú tí wọ́n gbà wá wọ́n ní ànábì wa muhammad sallam sọ pé ọlọ́run ọba a máa yọ́nú sí ọkùnrin náà tí ó bá dìde lóru láti kí ìrun tahajud tí ó tún wá jí ìyàwó rẹ̀ láti ṣe bákan náà bí ìyàwó rẹ̀ bá lọ́ra láti dìde àwọn òmì sí i lójú bákan náà ọlọ́run ọba yóò ṣàánú obìnrin ọ̀hún tó bá dìde láti kí ìrun lóru tó bá ṣe bẹ́ẹ̀ tó tún wá jí ọkọ rẹ̀ pé kóun náà dìde láti kírun àmọ́ bí baálé rẹ̀ tó bá lọ́ra tó bá ń wọ̀sẹ̀ ńlẹ̀ láti dìde wọn ni ọlọ́run ọba ó ṣàánú obìnrin ọ̀hún tó bá rọra mú omi sí ọkọ rẹ̀ lójú láti fi jí i pé kó kí ìrun tahajud àrọ́bà yìí ó ń bẹ nínú sunan abi daud aṣọ àti mamadi aleyhi salam olùdásílẹ̀ ìjọ mùsùlùmí ahmadiyya tí wọ́n tún jẹ́ mẹ̀sáyà àti màdí tí a ṣe ìlérí rẹ̀ àwọn wá láti wá ṣe ìgbéǹde àti ìtají fún àwọn súnà ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tí ọmọ aráyé ti gbàgbé ni wọ́n sì wá gbé e kalẹ̀ ní bẹ́ẹ̀ gẹ́nẹ́ tí ọ̀gá wọn bí wọ́n ṣe gbé e kalẹ̀ àwọn fúnra wọn wọ́n mú tàájùdù lọ́kùnkúndùn bẹ́ẹ̀ náà ni wọ́n fi kọ́ àwa tí a jẹ́ ọmọ ìjọ wọn tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé nínú májẹ̀mú kẹta àwọn májẹ̀mú báyà tí a gbà lọ́wọ́ Imam Mahdi alayhi salam ó ń bẹ nínú ẹ̀ bí tàájùdù bó ṣe rẹwà tó májẹ̀mú kẹta ọ̀hún òun ló kà pé ẹni tí ń wọ inú ìjọ yìí yálà ọkùnrin àbí obìnrin yóò máa kírun wákàtí márùn-ún déédéé níbàámu pẹ̀lú àwọn àṣẹ ọlọ́run ọba àti súnú òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam bákan náà òun náà ni ó tún máa tiraka láti máa kí tahajud déédéé láì kọlẹ̀ yóò sì tún máa ṣe àsàlátù fún ànábì muhammad sallallahu alayhi wa sallam a wá sọ di iṣẹ́ ojoojúmọ́ láti máa tọrọ àforíjìn àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ a máa rántí àwọn ojúre ọlọ́run ọba láti lè máa yìn ní gbogbo ìgbà májẹ̀mú kẹta ìwọnú agbo ìjọ mùsùlùmí ahmadiyya òun náà lélẹ́yìí a ọ̀rọ̀ tahajud ó jókòó sínú májẹ̀mú yìí dáadáa ni ó sì fẹsẹ̀ rinlẹ̀ nínú rẹ̀ bákan náà ni muhammadu alayhi salam wọ́n rọ àwa tí a jẹ́ ọmọ lẹ́yìn wọn nínú àwọn nínú gbólóhùn ọ̀rọ̀ wọn kan wọ́n ní tinútinú òun náà ni kẹ́ ẹ máa fi wá àforíjì ọlọ́run ọba tinútinú náà ni kẹ́ ẹ máa fi ronúpìwàdà ẹ máa dìde lóru láti kí tahajud ẹ máa ṣàdúà ẹ máa fọ ọkàn yín mọ́ ẹ máa yẹra fún àwọn kùdìẹ̀kùdìẹ̀ yín ẹ jẹ́ kí àwọn ọ̀rọ̀ àti àwọn ìṣe yín kó máa wà níbàámu pẹ̀lú ohun tí ọlọ́run ọba fẹ́ ẹ mọ̀ dájú pé ọlọ́run ọba ọba gíga yóò bùkún ẹni náà tí ó bá ń gbìyànjú láìkọlẹ̀ láti tẹ̀lé àwọn ìmọ̀ràn wọ̀nyí ẹ gbìyànjú rí i pé ẹ̀ ń jírẹ́bẹ̀ níwájú ọlọ́run ọba ẹni tó bá ń jírẹ́bẹ̀ bẹ́ẹ̀ tí ń gbàdúà níwájú ọlọ́run ọba ọlọ́run ọba yóò ṣe ìbùkún fún onítọ̀hún ọ̀rọ̀ náà ó ń bẹ nínú malvozat ìdìkíní ojú ìwé karùndín àádọ́ta ẹ̀yin ará tí a bá wo gbogbo àwọn kókó ọ̀rọ̀ tí a tò jọ lẹ́sẹlẹ́sẹ wọ̀nyí látòrí àwọn àyà alukur'ani àti àwọn ahadis anabiwa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ọ̀rọ̀ azrat imam adi alayhi salam láìsá ní àní ńṣe ni wọ́n ń júwe kí ni pàtàkì tahajud kí ni àwọn ìbùkún tahajud kí ni wọ́n ti ṣe jẹ́ gan-an báwo ló ṣe lóore tó kí ni àwọn nǹkan tá a lè rí gbà ń bẹ̀ kí ni àwọn nǹkan tí a lè mú jáde ń bẹ̀ bí a bá fi èyí tá a wí lénìí tí a bá fi mọ́ èyí tá a gbọ́ lánàá tá a bá sọ wọ́n dundindin láìsá ní àní ó yẹ ká ti rí àwọn nǹkan kan mú ó yẹ ká ti rí àwọn nǹkan kan dì mú tá a máa fi jẹ́ kí àyè tá à ń gbà kí tàájùd abẹ́wọ́ tá à ń gbà fi mú tàájùd ó yẹ kó yí padà sí ti àtẹ̀yìnwá àwa tá a ti ń kí tá a ti ń kí ségesège tẹ́lẹ̀tẹ́lẹ̀ á ti wọnú oṣù Ramadan báyìí ẹ má ẹ jẹ́ ká jẹ́ kí ségesège yẹn ẹ jẹ́ ká jẹ́ kó kúrò ńbẹ̀ àwa tá a ti ń kọ̀lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti wọnú oṣù Ramadan báyìí ẹ a tara ṣàṣà ẹ kí a tara kankan nítorí pé oore ó nínú kí a kí tahajud ṣe sọ bẹ́ẹ̀ náà ni àwọn òjíṣẹ́ rẹ̀ náà ni wọ́n rin kèké mọ́ àti ẹ̀gbọ́ wípé ànábì Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní ìṣe àwọn ẹni rẹ̀ tí wọ́n ti ré kọjá lọ kí àwọn ọmọ àwọn mùsùlùmí àkọ́kọ́ àtàwa ti sìn káwa tiẹ̀ tó dé rárá òun náà ni ọ̀rọ̀ ká dìde lóru ká jí rẹ̀ bẹ̀ fọlọ́run òun náà ni ó ti wà Imam alayhi salam wọ́n ní kí gbogbo àwọn ọmọ ìjọ wa kí wọ́n sọ di ọ̀ranyàn lé ara wọn lórí láti máa kí tahajud ẹni tí kò bá lè gbé kíkí irun tahajud yìí dí ògóńgó bóyá nítorí ìdí kan tàbí ìkejì kó tiẹ̀ gbìyànjú bí òjò rákà méjì péré kí ó gbìyànjú láti kí i nítorí pé àǹfààní ó yọ fún onítọ̀hún láti jí rẹ̀ bẹ̀ dáadáa ìjí rẹ̀ bẹ̀ tá a ṣe nírú àwọn àsìkò yìí ó ní nǹkan kan pàtó nínú nítorí pé àdúrà tá a bá ṣe pẹ̀lú ìtara pẹ̀lú ẹ̀dùn ọkàn pẹ̀lú ẹ̀mí pẹ̀lú pé ara pẹ̀lú ìnira tara tá a bá ṣe á tètè máa rí ìtẹ́wọ́gbà tí ò bá sí pé ìnira ara ó bá mú wa tí ò bá sí ẹ̀dùn ọkàn nínú nǹkan tá à ń ṣe àti dìde láti fara da ìnira pàápàá kúrò ní ojú oorun yóò nira púpọ̀ púpọ̀ láti dìde kírun ní àsìkò yìí ó mú ìnira ọkàn dání ó sì mú ìnira ara dání pàápàá nípa bẹ́ẹ̀ ipò èyí irú ipò yìí ó máa ń mú kí èèyàn lè ní ìtara àmọ́ bí èèyàn ò bá rí n tó ń le láìsí àní-àní onítọ̀hún kò ní sáré eléyìí òun náà ni Imam Mahdi alayhi ni wọ́n fi sọ pé àmọ́ bá a bá rí ẹni náà tí ń láti dìde a jẹ́ pé kò sí nǹkan tó ní lára ni a jẹ́ pé kò sí nǹkan nì tí ó ń dùn ní òfin dìde a ó ti rí gbogbo nǹkan ní gbẹdẹmukẹ gbogbo nǹkan ti tò fún gbogbo nǹkan ti gbogbo nǹkan ti wà létòlétò fún gbogbo nǹkan ti dáa fún kódà ó ti ríra ẹ̀tàn wípé òun ti di ẹni ọlọ́run tán pátápátá òun náà ni ò jẹ́ kó dùn láti dìde kírun àwọn àlàyé tí imam adé alayhi salam tí wọ́n ń ṣe fún wa òun náà ni eléyìí tó nípasẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a tiraka kárí pé tahajud àmú ní ọ̀kúnkúndùn ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wọ́n tún tó sílẹ̀ fún wa pé bàbá tahajud àwa náà yóò bọ́ sí agbo àwọn wọn ni tí wọ́n jẹ́ ẹni rere bàbá kí tahajud láìsá ní àní yóò máa júwe pé à ń ṣe kúrbà sí ojú ọ̀nà ọlọ́run ọba ni à ń ṣe jù sílẹ̀ sójú ọ̀nà ọlọ́run ọba à ń rúbọ ní ojú ọ̀nà ọlọ́run ọba ni bákan náà a tún máa ní àṣà èyí tí ó máa dáàbò rẹ̀ bò wá àṣà ọlọ́run tí ó máa dáàbò bò wá kúrò lọ́wọ́ à ń dẹ́ṣẹ̀ nítorí pé bàbá ti ń bi ọlọ́run ọba pé kó máa yà wá ya ṣẹ̀tọ́n nínú tàájùde wa a máa rí ẹ̀ṣẹ̀ ní tí ó jẹ́ ohun ìkórira a sì lè máa sá fún un bákan náà tàájùd ó takfir art ó jẹ́ ohun tí máa ń mú aburú inú àléébù ẹni tó lè padà wá gẹ́gẹ́ bí àtúbọ̀tán aburú ọlọ́run ọba a máa fi tàájùd mú kúrò níbẹ̀ fún ni bákan náà àlàáfíà a máa pọ̀ sí fún ẹnikẹ́ni tí ó bá ń kí tàájùd ẹ wá rí i pé ẹwà inú kákí tàájùd ẹ̀san tí ń bẹ́ẹ̀ oore tí ń bẹ́ẹ̀ àǹfààní tí ń bẹ́ẹ̀ ó pọ̀ dáadáa níbàámu pẹ̀lú tí ọlọ́run bá wí àti níbàámu pẹ̀lú tí òjíṣẹ́ ńlá ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam níbàámu pẹ̀lú tí wọ́n sọ fún wa kí ọlọ́run bá kó ṣe àwọn ìjọ ìlànà àwọn ìjọsìn wọ̀nyí àti gbogbo ààwẹ̀ tá à ń gbà nínú oṣù yìí àti tàájùrù tá a máa kí àti tàràwí tá a máa kí àti àwọn ìrun wákàtí márùn tí wọ́n jẹ́ ọ̀ranyàn pàápàá tá a máa kí àti àwọn àlùkùránì tá a máa kà kí ọlọ́run bá kó tẹ́wọ́ gba gbogbo wọn ní ìbádà fún ẹnìkọ̀ọ̀kan wa kó ṣe ní àṣegbà kó ìṣe wọn ní orísun ìrí ojú ọlọ́run ọba àti ìbùkún fún gbogbo wa àti fún ẹbí wa assalamu wa rahmatulahi wa barakatuh